This kind thing, I have never had it before in my entire life. For a old president of giants of Africa, Nigeria to be precise, our president, Baba Wabola Ahmed Tinubu said, he is seeing everything that is going on in Nigeria, but there is nothing he can do about it. He wish he could do something about it, but there is there is not. Ètí mi nìkan kọ́ ló máa gbọ́dọ̀ mi ò and Baba doesn't want to resign. Baba is still looking forward to spend eight years on the seat. Wọ́n ti gbàgbé pé Ọlọ́run ló lẹ́nu. Ẹ jẹ́ n play fún The cost of fuel has gone up. Food and other prices mm. have followed it. Mm. Households and businesses struggling. Mm. Things seem anxious and uncertain. Mm. I understand the hardship mm. you face. Mm. You don't. I wish Baba, there you were don't. other ways. But there is not. But there is not. Ó dà pé mi ò gbọ́ rí látijọ́ tí mo ti délé ayé pé bàbá wish but there is not. Ni o jẹ́ pé àwọn I employ yín sẹ́nu iṣẹ́ pé kẹ́ ṣiṣẹ́ fún wa. Bàbá you submitted your application. You submitted your CV. E wá ṣe wá sọ́dọ̀ wa. Hmm. A rí pé yín lè wà competent láti ṣiṣẹ́ yẹn ọwọ́ yín wá tèkú dà ẹ wá ń sọ fún wa ń sìn pé there is nothing you can do about the hardship in Nigeria your age mates are out there suffering in Nigeria wọn ò ní hope nǹkan tó máa jẹ bàbá ẹ ti jẹ dodo ẹ lè so dodo gone are those days tẹ máa ń fi àṣà Nigeria àṣà Yoruba. tẹ máa fi mú wa mọ́lẹ̀ pé wọn ò kí èèyàn kì í sọ̀rọ̀ ságbàlagbà bàbá ọ̀rọ̀ àgbàlagbà ni tó bá ti doro politics nítorí pé awala la choose yín ẹ̀yin lẹ gbé application wa ẹ̀yin lẹ ẹ̀yin lẹ apply fún employee wa lẹ jẹ́ àwa ni employer yín agbára wa dọ́wọ́ yín sìn ẹ wá ń ṣe bó ṣe wù yín tó bá jẹ́ abroad ni nǹkan tó ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ ìjọba tó bá wà ń bẹ̀ àti ẹ̀kọ́kọ́ mọ bí aráàlú ṣe máa jẹ tán ṣe máa mu tí ara máa tù wọ́n problem aráàlú ní abroad problem olórí ni tí aráàlú bá ní problem labroad olórí yẹn ò ní lè sùn báwo ni tiwa ṣe jẹ́ ní 2024 tí wọn ò bá accommodate tiwa tí wọn ò bá gbà wá mọ́ra tọwọ́ tẹsẹ̀ kí la fẹ́ ṣe níbi tá a dé yìí bàbá Tinubu ẹ ti jẹ dòdò ẹ lè dodo nítorí pé ẹ̀yin náà ti ẹ ti jẹ gọfúnà rí ẹ ti mọ bí gbogbo kíní ṣe ń rí nígbà tẹ́yin náà wà ń bẹ mọ bó ṣe ń lọ ọ̀rọ̀ Nàìjíríà ti kúrò pé bàbá Tinubu da bùjẹbùdanu ní kò láhùn no one percent èèyàn ló ń gbádùn yín ní Nàìjíríà ìyẹn kọ́ la fẹ́ bàbá yín ní láti kọ́ gbogbo èèyàn bó ṣe ń pẹja ẹ ti gbogbo bọ́dà pa àwọn èèyàn ró ń jẹjẹ ní ìlú táwa wà yìí tó ẹni tó bá kù díẹ̀ káàtó fún ó níbi tó máa ń lọ ní àwọn local government wọn tí wọ́n máa ti lọ gba oúnjẹ every week once in a week oúnjẹ tó máa kó fún yín lọ́sẹ̀ yìí ẹ lè má ì tí ì jẹ tán gbogbo provisions everything gbogbo nǹkan tẹ bá nídìí inú ilé débi nǹkan téèyàn ń jẹ sẹ́nu débi breakfast bread everything butter gbogbo ẹ̀ náà máa ń kó fáwọn èèyàn every week ẹlòmíì ò tí ì jẹ ti week yìí tán ó tún máa lọ gbà ní next week ní nàìjíríà kò sí gbogbo yẹn o palliative ó ń kúrò lọ́dọ̀ yín lókè nígbà tẹ́yìn náà wà ní orí síìtì governorship ẹ mọ bó ṣe rí ẹ mọ bẹ́yìn náà ṣe máa ń gbàǹgbà yẹn mọ bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹsẹ̀ ló máa ń mẹsẹ̀ ó lè bàbá ẹ mọ̀ pé kàn fẹ́ lọ try ń bẹ̀ yẹn ni ẹ kàn fẹ́ lọ mark register ẹ mọ̀ pé agbára yín ò lè gbé nítorí pé ẹ̀yin náà ti dé àwọn ẹ ti dé àwọn èèyàn lọ́wọ́ nídìí iṣẹ́ wọn nígbà tẹ́yìn náà wà lórí governor kì í ṣe pé ìjọ kan dé tẹkọ̀ déédéé lórí presidential seat yẹn ẹ ti bẹ̀rẹ̀ láti ibì kan ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ first timer lo yẹ kó máa sọ nǹkan tẹ́ ń sọ pé aráàlú òró ń jẹjẹ wọn òró ara ni wọn kò síná kò sí títì ẹ̀yin dẹ̀ wà nínú ilé tiyín iná òkúrí nínú ilé yín omi ò dákẹ́rí nínú ilé yín AC yín báyìí twenty four hours ni àwọn ọmọ yín ń gbádùn wọn ń yọ káàkiri wọn ń ralé abroad ẹ̀yin wá sọ jáde baba. ẹ de dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ ẹ̀ last chance lọ́lọ́run fún yín láti sa gbogbo agbára yín kí nǹkan yí padà dé nàìjíríà kí ara lè tu àwọn èèyàn tẹ bá sọ pé ẹ máa lọ second term ẹni ọlọ́run ò ní ṣe yín lẹ́ni tí ẹ̀mí ò dọ̀la tó ń dóṣù mẹ́fà ọlọ́run ló ní ẹ̀mí ẹ̀ ń ṣe bí pé ẹ̀yin ẹ̀mí yẹn ẹ̀yin lẹ́ni bàbá ẹni tá a jọ sùn lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ ẹni tá a jọ sùn nídà ó lè dọ̀la ká má rí mọ́ eight years tí ò ti garanti ṣé ẹ mọye èèyàn tó máa kú tí election bá wá dé sí tó bá kú bí wọ́n yẹ ẹ wá tún máa fi oúnjẹ àti chicken chains ẹ fi máa tú àwọn èèyàn lójú ẹ ti mọ̀ pé gbogbo wọn gọ̀ but àwa youth à ń sọ fún yín pé bèbí wa ti ṣẹ́jú enough is enough Baba. enough is enough because nǹkan tó ń bọ̀ fún yín ẹ ní láìkí ẹ̀ kúkúrú ń kú àgbà ń kú ọmọdé ń kú gíga ń kú ẹ̀yin sọ pé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ you are seeing everything that is happening in Nigeria but there is nothing you can do about it you wish and you wù but why did she resign Baba? nígbà tẹ́ mọ̀ pàgbára yín ò gbé nítorí pé ẹ̀yin lẹ ẹ̀yin lẹ wáṣẹ́ wá sọ́dọ̀ wa àwa la gbéṣẹ́ fún yín i need the feedback positive feedback ni wọ́n ṣe ń abroad, Baba? enough is enough enough is enough ẹni àwọn ọmọ yín gbogbo wọn ń gbádùn nínú aṣọ rock yín bẹ̀yẹn gbogbo wọn nílé abroad ìyà ń jẹ àwọn èèyàn ẹ dà wá sẹ́yìn odi ilé òṣè wá ẹ̀yìn odi òṣè jókòó sí ẹ̀yin wá bọ́ síta pé ẹ gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú ẹ gbọ́ bí epo ṣe wọ́n ẹ gbọ́ bí ara ṣe ń yin àwọn èèyàn ẹ gbọ́ bí ò ṣe sóúnjẹ nínú ìlú and you can tell us there is nothing you can do about it a whole president of Republic of Nigeria to come out and tell the whole world that the hardship that is going on in Nigeria, there is nothing you can do about it. And you call yourself our president, our father, father of all nation. Baba, Ele ga. Tó ba jẹ́ yon èèyàn mi tí mi ò ara mi gbọ́ tí mi ò fojú ara mi rí. Màá ní pé irọ́ lẹ nìyẹn pa. Eléyìí tẹ́ sọ yìí ó kù díẹ̀ káàtó bàbá. Bàbá eléyìí kù díẹ̀ káàtó. Ẹ̀yin náà ẹ ti gbé lóyìnbó rí arúgbó òrò ń jẹjẹ ọmọdé òrò ń jẹjẹ báwo lèèyàn ẹni tí ò bá jẹun gidi ń báwo ló ṣe fẹ́ rẹ̀ mí kàwé ní school ṣé tíṣà tó ti kúrò nílé sí tó yẹ pé two hours tó ti kúrò nílé kò tí ì drive dé school ṣé tó bá dé school kò ní máa kanra báwo ló ṣe fẹ́ fi orí pípé kọ́ àwọn ọmọ tó wà ń bẹ̀ bàbá ẹ wá sí atmosphere ibi táwa wà yìí kẹ wá wá sínú classroom àwọn ọmọ tó ń lọ school ẹ mọ̀ pé ìwé àwọn èèyàn kà èmi tí mò ń fi arúgbó ara kàwé yìí ẹ̀rí tí ó yẹ pé kò wù mí kí fọjọ́ kan stop pé mi ò ní lọ school mi ì fi ọjọ́ kan pa kíláàsì jẹ́rí nítorí pé atmosphere yẹn ó máa máa wù yín kẹwàá ń bẹ̀ ni gbogbo nǹkan tẹ bá fẹ́ báyìí ìrọ̀rùn ni bàbá Tinubu ẹ wá sọ ní twenty twenty four pé there is nothing you can do about what is going on in Nigeria ẹnu yín lẹ fi so, Baba. ah Baba, àrúrú ẹ̀ sí yín àrúrú ẹ̀ sí yín ṣùgbọ́n àwa àwa sọ fún yín pé bàbá ẹ dìde kẹ́ lọ ṣàtúnṣe ẹ dìde kẹ́ lọ ṣàtúnṣe ohun olúwa ń kígbe ní ìjù pé kẹ́ lọ ṣe àtúnṣe eléyìí ò ń ṣe second time. gbogbo bọ́dà tẹ́tì tẹ́tì gbogbo oúnjẹ táwọn èèyàn ló ń jẹjẹ ẹ mọ nǹkan tẹ́ lè ṣe tẹ́ lè fi ṣí gbogbo bọ́dà yẹn subsidy tẹ́ ṣiṣẹ́ lólórí ńgbà tẹ́ débẹ̀ ó yẹ kẹ́ ti ní plan b kẹ́ tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn a kì í ṣọmọdé ní ìmọ̀ nípa òṣèlú bọ́yá má fi nù àmọ́ jẹ this thing is just common sense àwọn èèyàn wà lára àdúyí tó lè bá yín ṣe gọ́fúnà Fáṣọlá wà ń bẹ̀ arìbímà nìyẹn ṣe ṣe nígbà tó wà ní pòsíṣàn wọn ẹ̀yin náà ti ṣe gọ́vnà rí ẹ mọ bí gbogbo ẹ̀ ṣe ń rí ẹ mọ̀ pé nígbà yẹn náà tẹ́yin náà bá gbowó bó ṣe máa ń hang sí yín lọ́wọ́ nìyẹn so definitely nǹkan tẹ́yin náà máa expect nìyẹn náà because ẹ̀yin náà ti ṣe fáwọn kan ó ti dọ ọ̀rọ̀ nàìjíríà ti wá dọ̀rọ̀ pé ṣebí mo bò ẹ́ láṣìírí mo ṣe fún ẹ nígbà nígbà tí ìwọ náà wà ń bẹ̀ so àwọn ẹlòmíì náà ń ṣe fún yín sìn kò sí nǹkan tẹ́ lè sọ ẹ ti jẹ dodo ẹ lè sọ dodo ní nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ wá fẹ̀mí àwọn èèyàn ń ta kite ẹ kúkú pa gbogbo wa tán ká mọ̀ pé kò sí nàìjíríà mọ́ ẹ̀yin àtàwọn fámìlì yín kẹ́ máa ṣe gbogbo ẹ̀ lọ ọmọ yín ìyá ọlọ́jà gbogbo ẹ̀ náà wọ́n fara ní gbogbo àwọn èèyàn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ òun là ń gbọ́ nàìjíríà igbá lèèyàn máa ń pa ẹnìkan kò ń pa o àdàbí tó wáyé pé agbára tẹ́ fẹ́ lò lórí mi ojú ti ọba tó dẹ̀ ní àti ọba tí gbogbo wa máa jíṣẹ́ fún lọ́jọ́ kẹyìn nìkan èmi ò bẹ̀rù anybody but enough is enough àwa kan máa wà tó máa stand fún àwọn kan gbogbo akọ́lẹ̀ lálẹ́ bold láti bọ́ta sọ̀rọ̀ ẹ yé bẹ̀rù ikú ikú tí gbogbo wa ń bẹ̀rù yìí náà ló ń pa àwọn èèyàn just oúnjẹ ẹ̀yin ń bẹ̀rù pé kọ́ má tì yín mọ́lé kọ́ má yìnbọn fún yín kọ́ má kidnap yín àwọn kan dẹ̀ ń sùn wọ́n ń jí wọn ò róúnjẹ jẹ ebi yẹn dẹ̀ ń pa wọ́n kú ṣé kò wá bẹ́tà nítorí pé ọ̀run ká má fi ọ̀run yọ ẹnìkankan gbogbo alájọ ń lọ for a whole president láti sọ nǹkan bẹ́ẹ̀ jáde lẹ́nu pé àwọn rí nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ kò sí nǹkan táwọn lè ṣe sí ẹ̀yin dẹ̀ ń lo mọ́tò bọ̀gìnìbọ̀gìnì ẹ̀ dẹ̀ ń ṣoríṣiríṣi Ah, it's a shame for Nigeria.